والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn gbà tí a dúpẹ́ tọrọ ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ rẹ̀ fún anábíwá muhammad sallallahu alaihi wasallam bẹ̀lọ́wọ́ bá nínú títóbi rẹ̀ eléyìí tí yóò tún máa ṣàgbéyẹ̀wò rẹ̀ nínú ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam nínú tíra riyadu salihin abẹ́lọ́wọ́ bá kí ọlọ́wọ́ bá jẹ́ kí ó ṣe wá ní àǹfààní الحديث ريتي يوكاين نباب فضل الغني الشاكر وهو من أخذ المال من وجهه وصرفه في وجوهه المأمور بها باب يتي أتفاق حديث لني وجوكمنا ọlá tó ń bẹ fún ẹni tí ọlọ́run bá ṣe ní ọlọ́rọ̀ tí ọlọ́run bá ṣe ẹ̀dá kan ní ọlọ́rọ̀ tọ́lọ láṣìírí tọ́lọ fún ní àrísìkì tí ọlọ́run ọba fún ní àrísìkì tó sì jẹ́ ẹni tó ń dúpẹ́ lórí ìtọ́lọ̀wọ̀n ọba ṣe fún ọ̀nà wo la lè fi mọ̀ wípé ẹrú ń dúpẹ́ lórí arzikì ìtọ́lọ̀wọ̀n fún o náà ní kí ó máa ná owó àbí ìkẹyìn tọ́lọ̀wọ̀n ṣe fún kó máa ná sí ojú ọ̀nà tó tọ́ ìyẹn ni tẹ̀lé lórí pé yàn dúpẹ́ lórí tọ́lọ̀ ń ṣe fún yàn tẹ̀búìb tí a fọ́ àwà al'imamu náwàwí tí wọ́n ṣe yìí ó ń júwe jíjìn tó ọpọlọ àwọn àfáẹ̀sìn lórí pé tí a bá wò dáadáa wọ́n fún wa ní التعريف الدقيق kí ni ẹni tá ń pè ní ọlọ́rọ̀ tó ń dúpẹ́ tí wọ́n bá bi ọ̀gọ̀rọ̀ èèyàn léèrè in tó ní kálukú ó pè ọ̀tọ̀ọ̀tọ̀ ni olówó tá a lè kà sí pé ó ń dúpẹ́ lórí owó tọ́lọ̀ fún àbẹ́ ìké yìí nínú nǹkan tó lọ́wọ́ ọba fi jí nkí èèyàn ká tó lè gbà pẹ́ nìyí ó ń dúpẹ́ fọ́lọ́run lórí tọ́lọ́run ṣe fún òun náà ni kó lo ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún yẹn sójú ọ̀nà èyí tó tọ́ kó má lò ó láti lè fi lòdì sí tọ́lọ́run gbogbo ìgbà tí ọmọnìyàn bá ti ń lo èyíkéyìí nínú ìdẹ̀ra tọ́lọ́hun fún yálà ìdẹ̀ra owó ni ìdẹ̀ra àlàáfíà ni ìdẹ̀ra ìmọ̀ ni ìdẹ̀ra ipò ni tọ́mọnìyàn bá ti ń lò lọ́nà òdì àbí láti tako ọba tí ó ní ìdẹ̀ra náà alìmúnìí òun náà ni ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó bá ń lò láti fi takò ọlọ́run ọba ẹjá lọ mọ̀ dájú pé kò dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú tó lọ́n ṣe fún kódà kó máa ṣe alhamdulillah wá wá torí pé odidi ìmọ̀kan olóńbẹ níbi tẹ̀bíwébìlì muhaddithin ó tó ń tèyàn ń kọ tí àlè lórí ó tó odidi ìmọ̀ tèyàn jókòó tí àwọn báàbù báàbù ń tèyàn ó gbọ́yé ń bẹ̀ ó pọ̀ tí a bá fẹ́ mọ jíjìndò fíkíwò àwọn àfọ́ onímọ̀ hadith inú àwọn tẹ̀wéèbù wọn ní kálọ̀ a ti ma ibi tí wọ́n fi sí a sì ma wujhatu nazar wọn lórí òkè yìí nínú masáì bákanáà kíyàn ó sọ nǹkan bó ṣe rí gẹ́lẹ́ èyí ó máa rí níbi àwọn báàbù báàbù lábẹ́ báàbù tí a fẹ́ máa ṣàgbéyẹ̀wò èyí wọ́n ní báàbù fọ́bìlìlìkẹ̀ ní yí ẹ̀ṣàkẹ̀ ọlá tó ń bẹ fún ọlọ́rọ̀ èyí tó ń dúpẹ́ fọ́lọ̀ tí a fọ́wọ́ al'imamu Nawawi rahimahullah tí wọ́n bá dáalé lórí tí wọ́n wí òtítọ́ kákà ní fọ́bìlì alìkẹ̀ ní àṣàkì ṣùgbọ́n wọn ò dákẹ́ ń bẹ̀ wọ́n wá ṣàlàyé ẹ̀ torí pé in tó ní kálukú gbọ́yé lérí ẹ̀dá ń pè ní ọlọ́rọ̀ tí ń dúpẹ́ fọ́lọ́hun ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wá olólọ́ ó sì ní ọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀nà tó fi kó ọ̀rọ̀ yẹn jọ ní wájì ìhè ọ̀nà tó tọ́ ọ̀nà halal ló fi kó jọ wàsọ̀ráfà ó fi ojú ìhì almamori bí ha ó sì tún wá ná owó tọ́lọ̀ ń fún náà sí ojú ọ̀nà tí a pa láṣẹ pé kó náà sí nǹkan méjì ló papọ̀ tá a fi lè mọ̀ wípé هذا الرجل غني شاكر ẹni tí ó lọ kówó jọ lọ́nà haram kò bá àmà dúgbọ́lọ́dọ̀ ọlọ́run fún àìmáyé ọlọ́run ní pápá kọ́dà kò fowó yẹn kọ́ mọ́sálásí kò fi máa tọ́ àwọn ọmọ òrukà láyọ̀ ọ̀tọ́bà ṣàkìrà هذا التعريف أدق ما يكون wọ́n jẹ́ kó yé wa wípé tí wọ́n bá ní èèyàn ń dúpẹ́ wọ́n fún wa ní àtàrí èyí tó wẹ́ tó sì kò gbò nǹkan sínú a jẹ́ pé ta bá mú ọlọ́rọ̀ sẹ́gbẹ́ kan onímọ̀ a lè sọ onímọ̀ tó ń dúpẹ́ òun ni man akhadha al-ilma ẹni tó yẹ pé ìmọ̀ rẹ̀ náà ibi ìmọ̀ ń tà ń pè nímọ̀ òun náà ní ìmọ̀ rẹ̀ ó sì lo ìmọ̀ yẹn fi ojú iyí al-ma'mur bíà àwọn ọ̀nà tá a pa láṣẹ fún kó lò mọ̀ sínú lòlò sí ọ̀sẹ̀ ìdìgbà tó lọ mú tẹ̀síwá one million tí wọ́n sọ alhamdulillah alhamdulillah kátó mọ̀ kò dúpẹ́ fọlọ́ bẹ́ẹ̀ náà ni àlàáfíà bó la ṣe lò lílo ìdẹ̀ra sójúpọ̀nà tọ́lọ̀ ń fẹ́ o ní ọmọ júwe wa wípé a jẹ́ ẹni tó ń dúpẹ́ fọ́lọ́run lórí tó ṣe fún wa Ànábì sallallahu alaihi wa alihi wa àbáwọn àfó onímọ̀ fiqh àbáwọn olùmẹ̀ẹ̀sìn tábà ti sọ̀rọ̀ ẹ gbóhùn ọ̀rọ̀ ọlọ́run ẹ sì gbóhùn ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ wọn àwọn àfáà súnnà wọ́n fi ilé yíyàtọ̀ púpọ̀ sí àwọn ahlul bid'ah àwọn tí wọ́n jẹ́ aládàdálẹ̀ nínú ẹ̀sìn ọ̀rọ̀ wọn mọ̀ àtakò náà sùn tán bá sọ nǹkankan yóò takò ìpìlẹ̀ nínú ẹ̀sìn yóò takò al yóò takò súnnà anábì sallallahu alaihi gbàgbọ́ yìí ọ̀rọ̀ tí imam Nawawi lórí báàbù láti wáyé tábìlì mọ̀ pé kátó lè sọ pé èèyàn ń dúpẹ́ fọ́lọ̀ lórí èké inú ìdẹ̀ra tó lọ́n ṣe fún yàn ó ní kó pọ́nà tí fi rí dẹ̀ra yẹn mọ́ èèyàn sì ń lo ìdẹ̀ra yẹn sí ọ̀nà tó nífẹ̀ẹ́ sí wọ́n kọ àkọọ́lẹ̀ pẹ̀lú yẹn ń dúpẹ́ fọ́lọ̀ anábì ní anáfílà ó wá yẹn anáfílà yẹn títí hátà tàwọ́rọ̀ mọ́tíkọ̀dàmá ẹsẹ̀ anáfíṣàlá sálàm méjèèjì ó wá wú fún ọ̀pọ̀lọpọ̀ ìnàró ìyàwó Aisha radiyallahu anha wọ́n wá ń sọ fún anáfíṣàlá sálàm wípé bọ́lọ́wọ́ bá ti sàfúrí tí ẹ̀ṣẹ̀rẹ̀ fún èyí tó tẹ̀síwájú àti èyí tó tó máa ṣe ọlọ́run ti ṣàforíjì ẹ̀ fún ọ anibisala salam wa dáhùn wípé awalem akun abidan shakura ṣé mi ò ní jẹ́ ẹ̀rú tí ó dùpẹ́ fọlọ́ a jẹ́ pé arimu jáde ń bẹ̀yẹn wípé àlàáfíà tánàlá salam ní orí wípé nínú dúdúpẹ́ fọlọ́ náà kún dìde lóru ò lálàáfíà ṣùgbọ́n òun jí lóru àlàáfíà ń bẹ kó wó dìde kún mọ̀ yaná fìlà èyí tánábì ń ṣe yẹn anábì kàṣíkò fi ń dúpẹ́ fọ́lọ̀ anábì ní awàlá akùn abdan shakura sí ní jẹ́rú tí ó dúpẹ́ lórí èyí fún so yẹn túmọ̀ sí pé gbogbo aká lọ dìyẹn mú èyíkéyìí nínú ìdẹ̀ra tọ́lọ́ ń bá ṣe fún wa lókùrúgbà tá à ń dúpẹ́ fọ́lọ̀ náà nìyẹn ẹni tí wọ́n ń pè ní dúdúpẹ́ fún wa lọ́pọ̀lọpọ̀ ọgbà tí wọ́n ní òdo tí ń jẹ́ ọpẹ́ nìyí ó gbé wa jìnà púpọ̀ sí pàpàpà tán pè lọ́pẹ́ ẹlòmíín bá débi wípé tó bá ti fóun lówó ò tí dúpẹ́ fọ́lọ̀ ó gbúdọ̀ fóun lówó ká tó mọ̀ kó dúpẹ́ fọ́lọ̀ bó ti yẹ pé kéèyàn ran aláìní lọ́wọ́ náà nínú náà torí pé ìdẹ̀ra ni arísìkì tọ́lọ̀ ń fọ́ ẹni tó ní bùkátà sí tó fún tó fi ràn lọ́wọ́ o náà sí ojú ọ̀nà ọlọ́run náà ni ṣukuru náà ni kí àwọn èèyàn kí wọn fowó pẹ́lẹ̀ o ẹmọ òbútọ́ rẹ̀ ọjà sí o gbogbo àwọn àyà kùránì pátá tó wá dá lórí ọpẹ́ ilẹ̀ ń ṣàkárí tún láàzì dandakùn wọ́n láyín kàfárí tún iná adábí lẹ́ṣẹ̀ gbogbo ẹni tí ó bọ̀ wá bí ìyọlọ́ subhanallah la kìí kí làníyàn tó fi ná owó so eléyìí ó ti fún wa ní at-ta'rif ad-daqiq ash-shamil fún ìntàfí ma pèèyàn ní aṣáàkì ẹni tó ń dúpẹ́ ó náà ni èké inú ìdára tá a bá ṣe fún ni ká lò ó sí ojú ọ̀nà tó tọ́ ká má lò fi takò fi ọlọ́run wa an Abi Hurayrah radiyallahu anhu láti ọ̀dọ̀ àfọwọ́ Abu Hurayrah kọlọ́wọ́ bá kó bá yọ́nu sí wọn أن فقراء المهاجرين أتوا رسول الله صلى الله عليه وسلم فقالوا ذهب أهل الدثور بالدرجات العلا واني فقراء المهاجرين أن فقراء المهاجرين فون أنفاني àwa tí a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀sìn pàápàá jùlọ àwọn ìpìlẹ̀ èdè lárúbáwá anna fukọrọ al-muhajirin ẹ̀rì kó wá ní mudọ́ọ̀fù wa mudọ́ọ̀fù ilayhi kìí ṣe wípé ó wá ní almani'ut wa na'at kìí ṣe pé annal fuqaraha almuhajirin mùdọ́fù wá mùdọ́fù ilé tó wáhùn ó fúwá lára wípé kìí ṣe gbogbo àwọn almuhajirun náà ló ń tàfẹ́kún ìbẹ̀rẹ̀ ó ń bẹ̀nú àwọn almuhajirun tó ń ṣe ìjírá lọ sílùú Madina wọn ò mú nǹkan kan kúrò Maka ṣùgbọ́n wọ́n padà dọ́lọ́rọ̀ nígbàtà dé ìlú Madina náà látara òwò ṣíṣe gẹ́gẹ́ bí Abdurrahman bin Auf radiyallahu anhu àtàwọn mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà nígbàtà dé ìlú Madina wọ́n èyí kà wọ́n sínú àwọn aláìní Abubakar afọ́wà Ali وهكذا سعد بن عبد وقاص ọ̀gọ̀rọ̀ àwọn ọgọrọ awọn bẹ́ẹ̀ náà láwọn sọ̀hábà tó yẹ wípé mọ̀hájìrì ni wọ́n bẹ̀ tí wọ́n èso lò sí àmọ́ ń bẹ̀ náà àwọn tí wọ́n ṣe ìjíráwá pàápàá tí àti àwọn míì náà nú àwọn ará Mẹ́kà táwọn náà ṣe ìjírá ìdí nìyà tọ́rọ̀ yẹn fi wá wípé anna fuqara hal muhajirin àwọn olùsìbìmánà anna ha minal muhajirin anna ha minal muhajirin ìtumọ̀ rẹ̀ ni àwọn tí wọ́n já wọn tí ó kù díẹ̀ káà tó fún nínú àwọn tó ṣe ìjírá kìí ṣe nínú àwọn àṣọ́ nínú àwọn tó ṣe ìjírá wá sí ìlú Makka ataw Rasulullahi sallallahu alayhi wa sallam faqalu wọ́n kóra wọn lẹ́yìn ìgbà tí wọ́n jọjọ sàjọrù láàrin ara wọn ọwà ni ẹ ká dá ọ̀rọ̀ ìfúnra wa ẹjá lókú bá nàbí sallallahu alayhi fọ́kọ́ọ̀lù gbàtí wọ́n dọ́dọ̀ anábi sallallahu alaihi wasallam in tí wọ́n ń rò lẹ́mìíyẹ wọ́n gbé síwájú anábi sallallahu alaihi wasallam kí ni nǹkan náà wọ́n ni dáhàbà ahlu dufuri bid-darajatil ula wọ́n ni àwọn tí ọlọ́run jogún ọrọ̀ fún tí wọ́n ló lọ wọ́n ti kó gbogbo àwọn ipò ẹ̀san tó ga jù wọ́n ti kó táwọn in tí wọ́n ń rò lẹ́mìnì ẹ̀ tàfilọ́bá nàbísàlásàlá kí wá ní pín àwọn táwọn òní báyìí àwọn tárọwọ́ ọrí láàrin wa wọ́n ti kó gbogbo ládátàn wọ́n ti kó àdàrọ̀jáàtìlẹ̀ ìlà àwọn ipò ipò ipò gíga níbi iṣẹ́ ládá wọ́n ti kó gbogbo ẹ̀tánlẹ̀ wọ́n náà ìlú mọ̀kìyìn ìdẹ̀ra gbére tí wọ́n bá ní ṣe ìmùkí òun náà nìkan tó kí bàbá lọ bàbá bọ̀ àbà ń bẹ̀ kò ní sídi wà nàímì ìmùkí ìdẹ̀ra oore láíláí wọ́n ti kó gbogbo ẹ̀ta faqal anabi sallallahu wasallam anabi wa ma dhaak ní tẹ́ ń sọ òye mi kílẹ̀ gbà lérò wà máa dáàk bára bí ṣe béèrè istifhamu yẹ istifhamu istinkar pé intẹ́ ń sọ òye mi bóò náà ṣe lè kó gbogbo ẹ̀ lọ bára bí ṣe bí wọ́n ni wà máa dáàk kílẹ̀ ń sọ gan tẹ́ yẹ ò bóò ní àwọn olówó ṣe lè kó gbogbo ládàá lọ faqalu

owó wọn yìí òní kama gbà wọ́n gbàwẹ̀ báwà tí a nínà bá ṣe ń gbà wọ́n yẹ tọ́sọ̀dọ̀kú nẹ́ wọ́n lẹ́ nẹ́ tọ́sọ̀dọ̀k èyí tó tún fi jọ wá lọ ní wípé wọ́n máa ń ṣètọrẹ àánú gan-an ṣùgbọ́n wo ní táwọn fi ṣe wọ́n lẹ́ nẹ́ tọ́sọ̀dọ̀k orí wa ní kàn máa wú àpòwẹ̀ wú a sì máa ń gbọ́ gbogbo ẹ̀sán tó máa ń sọ ẹ̀ntọ́ bá náwó báyìí ẹ̀ntọ́ bá náwó báyìí ẹ̀ntọ́ náwó báyìí ṣùgbọ́n wàá fẹ́ ṣe àìrówó ṣe wọ́yà òkú na wọ́lá àlàáfẹ́ bí ẹnìkan bá ń bẹ ní oko ẹrú tí wọ́n ń wẹ́ni tí ó rà á kúrò nínú oko ẹrú sínú Islam àwọn ni wọ́n ń gbé kalẹ̀ àníyàn fi ń ṣe tiwa wọ́n gbowó kalẹ̀ pé ìntàwà náà rò ní wípé wọ́n ti jù á lọ tẹ́gbọ́n wọ́n yìí tí ẹ̀ kírun ní ìsìn àásù pé àfihàn jù wọ́n lọ tẹ́gbọ́n wọ́n yìí gbàwẹ̀ ní àásù pé àfàwẹ̀ jù wọ́n lọ wọ́n gbogbo táwa náà ń ṣe pátá ni wọ́n ń ṣe àwọn tó ń ṣe ìlú táwọ̀ lè ṣe ìdíyẹ̀ tá a fi wọ́n pé wọ́n ti kó gbogbo ládàá lọ. faqala rasulullah دين زوجي أفلا ألف ولام للتشويق عمي همسة للتشويق لا تقبل يلون بيسي ولورين كيش للاستفاء يفيد التشويق والترغيب أفلا أعلمكم شيئا bọ́lọ̀ náà sì sọ́nà al-Qur'an al-Karim hal adullukum ala tijaratin tunjikum min adhabin alim hadha lit-tashwik wat-targhib ìpè ṣe ẹ̀ létí ẹ̀wọ́n ajé ń sọ fẹ́yìn náà ẹjẹ́ ń fi mọ ẹ̀yìn náà ṣe à nǹkankan bẹ tẹ́yìn náà bá lè máa ṣe tùdìrìkú nàbí ìmọ̀ nsàbákọ̀ọ́ ẹ lè lépa bá tẹ́ẹ̀bá ń ṣe nǹkan yẹn o látara nǹkan yẹn ẹ̀yin náà ó lè lépa bá àwọn tó gbà wájú yìí níbi iṣẹ́ olóore ẹ̀bà wọn wàtàfìkúnà bí i mọ̀mbà àdàbò kódà àwọn tábà tó ń bọ̀ lẹ́yìn yìí gan wọn ò tún lè báyìí tẹ́ẹ̀bá lè máa ṣe nǹkan náà wàlá yakunu kọ̀wá ní sẹ́nì kankan tí ó tó wá fẹ́ lọ látó yí gan nínú iṣẹ́ ládá illa man sọ́nà àmìfìlàmà sọ́nà àyàfẹ́ni tó bá tó náà bá ṣerú nǹkan tí mo fẹ́ sọ pé kẹ́yìn lọ ṣe ẹn tó bá tó ṣerú ẹ̀ òun náà ló lè dọ́gba pẹ̀lú yín qalu bala ya Rasulullah jawabu istifhamu yẹn bala afẹ́bẹ́ انتم فافوا بوا نبينا نه بلى يا رسول الله قال انا بني تسبحون وتحمدون وتكبرون الدبر كل صلاة ثلاثة وثلاثين مرة أنا بني لي يبون قوكا سبحان الله والحمد لله الله أكبر إيش تعطي تريك tẹ́ bá ti lè máa ṣe bá ń lẹ́yìn ẹ̀wọ̀n kọ̀ọ̀kan kò ti parí gbogbo nǹkan táwọn olówó ní tẹ́ẹ̀rù kún fi tìyìn lọ ẹ̀bà tẹ́ bá lè máa ṣe bẹ́ẹ̀ faraja fuqara'ul muhajirin ila rasulillah sallallahu alaihi wasallam wọ́n bá lọ wọ́n bá bẹ̀rẹ̀ sí lọ ṣe sàdédé náà bá tún padà wá bá nabi sallallahu alaihi wasallam faqalu wọ́n tún ní ìrẹ̀ òjíṣẹ́ ọlọ́run sami'a ikhwanuna ahlul amwal bima fa'alna fa fa'alu mithla wọ́n ní ìrẹ̀ òjíṣẹ́ ọlọ́run àwọn ọmọ ẹ̀yà wa tọ́lọ̀ ń fún lówó wọ́n mà ti ti gbọ́ ohun tó sọ fún wa yìí oníkàwọ̀ ọlọ́mọ àṣẹun wọ́n ti ti gbọ́ bima fa'alna ní tá ń ṣe tó oníta ń ṣe ipò tí wọ́n ti gbọ́ fàfà àlú àwọn náà ti ṣe bẹ́ẹ̀ àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní ṣe lẹ́yìn rẹ̀ faqala rasulullah sallallahu alaihi wasallam anábìbá sọ fún wa pé dhalika fadlullahi yu'tihi man yasha tọ́ ẹ má dìrà ilá àmúgbàdà ẹni tọ́lọ̀ bá ti ní yóò jùyàn lọ yóò jùyàn lọ kíyàn gbà fọ́lọ́ náà ọlọ́ni ọwọ́ ọlọ́run lókùsùn àjùlọ tọ́lọ́run fẹ́ fáwọn ló ti fún wa yẹ tí ìmọ̀ yẹn ṣọ́ yíṣẹ́ ṣe gbogbo èèyàn ní ń fún ẹni tó bá wù ọlọ́run náà ọlọ́run ọba máa sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ so ẹ jẹ́ ká fi síbi tọ́lọ́run fi síbi àsáàní sọ pé káwọn ẹ máa ṣe mọ́ so ẹ já fi ilẹ̀ ẹ man yasha ọlọ́run a sì máa fún ẹ tó bá wù nínú ẹrú ẹ afúnlájùlọ ju àwọn èèyàn mẹ́ lọ kéèyàn bá fọ́lọ́run lẹ́rẹ́ ẹ̀ muttafaqun alayhi hadith yìí ó ń bẹnu tíra fọwọ́ Bukhari àti Muslim pẹ̀lú ẹgbà wa kan náà wa hadha lafzu Muslim eléyìí tá a kà yìí lafzu ti imamu Muslim ni ad al-amwal al-kathira àdùfúrù yẹn má lọ sọ wípé jámù òdè fáàrù kọ wọ́n sọ pé àwọn aláṣọ yàrá o torí wọ́n jùmọ̀ pé àdìsáàrù ya ayyuhal muddaththir pé dásọ́bọ̀ mi dásọ́bọ̀ pé inú bẹ̀ náà náà ti fàyọ kọ wá lọ sọ wípé àdùfúrù àwọn aláṣọ ara o àdùfúrù àfáà ní al-amwalu owó tó pọ̀ ọ̀rọ̀ jẹ́bẹ̀ wallahu a'lam inshallah ta'ala hadith kayina ni aka lálẹ̀ nítorí àsìkò ṣùgbọ́n a fa àwọn ẹ̀kọ́ kan àbí méjì yọ tí a bá kọ̀ọ̀rọ̀ anábi sallallahu alaihi wa alihi wa sallam àkọ́kọ́ wípé ó dáa ká máa jowó ara wa lórí nǹkan dáadáa ká jowó ara wa ká jìnà sí alhassad ṣùgbọ́n ká ní alẹ́gbẹ́bùpọ̀ àwọn aláìní nínú àwọn muhajirun wọ́n sojú kòkòrò dáadáa nàfilọ́bá nàbisọ́lá àrọ̀sọ́lá ẹlòmí ń bẹ bọ́ wà láàrin àwọn ẹni rí jù bẹ́ẹ̀ lọ kò ní kọ́ṣẹ́ àwọn ẹni rí bọ́ bá ṣèṣì kọjá kò dúró ń bẹ̀ láàrin àwọn ẹni Dubai ó kọjá ń bẹ̀ ní o yóò mú aburú ìwọ tọrọ rẹ bá rí báyìí kọ mọ̀ pa ìsàn bẹ̀ nínú báyà rẹ ó wà láàrin àwọn tí ń kéwú fáìmọye ọdún òtòrí ẹ̀mákéwú ó wà láàrin àwọn tó ń sẹ̀sìn ẹ̀sìn rí ò torí ẹ̀ kò gbé pẹ́lú ẹlòmí ń bẹ láwọn àwọn tó ń lo hijab kò yé wéṣkáàbù yóò ní kò sẹ́nìkan tó lè yóò ń padà ndún kálukú ló wí àbẹ̀wò ńlá ní fọ́ bíyàn bá ti wà láàrin àwọn ìyà ó yẹ kéèyàn ta asárọ̀ pẹ̀lú dáadáa àwọn muhajirun pàápàá jùlọ àwọn aláìní yìí wọ́n ń dorú àwọn tó ní láàrin wọn owó dáadáa wá ní kìí ṣe lórí àìdá ẹ̀rì pé hadith ta kà ká tó débẹ̀ lẹ́fì mọ orí tọ́lọ̀ ń ṣe fáwọn àfà Riyadu Salihin al wa jawdatu nasaq kátó àwọn ọ̀rọ̀ lọ́nà tó dáa tó sì ní í ṣe pẹ̀lú ìtumọ̀ tá ń bábọ̀ nínú àwọn khasois abraz khasois kitab riyadus salihin iṣẹ́ tí imam Nawawi ṣe ẹ̀rì pé hadith àwọn hadith ta kà kó tó kàyìn ila hasada illa fitnayn àìjòwú àyàfi níbi nǹkan méjì nínú nǹkan tá à ń jùlé lórí ẹnìkan tí náwó sójú ọ̀nà ọlọ́ táàní àlọ́ ah, ṣe èmi náà lọ́lọ́rọ̀ bí lágbájá sí ṣe èmi náà fàmà ṣe bẹ́ẹ̀ ẹwà wà hadisi tó tẹ̀lé ẹ̀rí pé ó ní àlàákọ̀ pẹ̀lú tíwájú ẹ̀wọ̀n àwọn wọ́n kọ́ ṣe wọ́n ń jowú àwọn tó ní láàrin ara wọn bákan nínú ẹ̀kọ́ tá a rí mú wáyé inú hadisi bá a ṣe kà á mú sọ nǹkan kan ó lè mọ̀ ọ̀rọ̀ pé kò sí ń bẹ̀ ṣùgbọ́n siyak ó fi hàn ápò wà ń bẹ̀ in tán sọ fún ànábì yìí wọ́n ti sọ láàrin ara wọn láti rí wọ́n ti èrò yẹn wọ́n ti ń wò ẹ̀kọ́ tá a rí mú bẹ̀ẹ́ ni wípé má hákàmú òkúlẹ̀hùn wọn ò fi ọpọlọ wọn kán fi dájọ́ kánkà conclude ẹ̀wọ́ wọ́n ti kó gbogbo adátájà rẹ̀ wọ́n lọ bá nàbí sallallahu alaihi wasallam in tí wọ́n ń rò wọ́n gbé lọ bá nàbí sallallahu alaihi wasallam so nínú ẹ̀kọ́ tá a fẹ́ tẹ́bá bí lọ́dọ̀ àwọn tó jó ní mímọ̀ tẹ́bá sí máa sí lọ́dọ̀ wa náà ó lè mọ́ right pé láwọn àfáà wa tàà bá wọ́n sí ń sínú láà àwọn muhajirun nìyí àwọn fòkọ́rá fòkọ́rá olùmọ̀hajiri wọ́n ti rú ọ̀rọ̀ láàrin wọn bí ìpọ́pọ̀lọpọ̀ wọn gáàtì bẹ́ẹ̀ conclude bí bó ṣùgbọ́n wọn ò tí ì dé ọ̀rọ̀ lẹ́nu ẹja agbèdọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ẹ jẹ́ káwọn náà lọ di ẹ̀kọ́ yẹn mú àwọn nǹkan mìíràn táwọn bá ń rò pé bó ṣe yẹ kó rí nìyẹn ẹ̀ẹ́n bó ṣe yẹ kó rí bó ṣe rí náà kíyàn ó gbé lọ bá àwọn tó wọ́n jẹ́ olùmọ̀ nípa ẹ̀sìn wọ́n ó sàlàyé ẹ̀ fún yà wípé lóòótọ́ táwọn bá ní káwò èyàn ó rò pé bó ṣe lè ṣùgbọ́n nínú ẹ̀sìn o kò rí bẹ́ẹ̀ àbí nínú ẹ̀sìn o kò bẹ́ẹ̀ ẹ̀kọ́ yẹn aríkọ́ látọ̀dọ̀ àwọn wo àwọn fuqara'ul muhajirin wọn ò dá nǹkan wọn ò dá yanjú láàrin ara wọn bákan náà inú ẹ̀kọ́ tá a rí mú bẹ̀ alifakuru òsì àìmánìtó kì í ṣe kò túmọ̀ sí pọ́lọ̀wọ̀n nífẹ̀ẹ́ ẹ̀rú ẹ̀ fọ́dùlù ń bẹ fún àwọn almuhajirun alẹ́lẹ́ ansar wọ́n dẹ̀ tún fi fọ́kúrù òsì wọ́n tún fi ròyìn wọn wọ́n fi fọ́kọ̀ so eléyìí jẹ́ kó di wípé ẹlòmíì lè má ní lọ́wọ́ kó sì nípò kó sì lákàkún lọ́dọ̀ ọlọ́run bí ẹni tó nígbà lọ torí àwọn fòkànrá olùmọ̀hajìrí yìí ọ̀gọ̀ọ̀rọ̀ wọn alùsùfà ni nínú mọ́tálásí ni wọ́n sùn síbẹ̀síbẹ̀ wọ́n nípò púpọ̀ lọ́dọ̀ ọlọ́run tá a bá tó wá wọ hadith yìí náà àfọwọ́ àbúrò náà ló gbà wá òun náà ń bẹ nínú wọn àwọn kọ̀rí náà ó sún wa mọ́ ká mọ̀ wípé anàfùkọ̀rọ̀ alìmọ̀hajìrí tá ń sọ ọgọ́rọ̀ wọn àwọn alùsùfà náà dìrúpà fọwọ́ àbúrò náà ni wọ́n yìí wá bákan náà nínú ẹ̀kọ́ ta rí mú bẹ̀ àwọn alùsùfà wọ́n lo àǹfààní wípé àwọn ń bà náàbì gbé torí bá ṣe ń gbénu mọ́sáàsì inú ilé ànábì náà sallallahu àwọn yàrá ànábì ọjà sínú mọ́sáàsì kọ́dà ẹlòmí ìbẹ̀nu wọn gan lédè gbọ́fẹ́ rà ànábì sallallahu ẹgbẹ́ ẹbí ẹnu ọ̀nà tánàbí ọgbà jáde ní bẹ́ẹ̀ ó ń jáde báyìí wọ́n láǹfààní àtìrí sallallahu alayhi wa sallam wọ́n lo àǹfààní yẹn ọ̀rọ̀ wọn ọ̀dá bí ohun tí ń bẹ nídìí òru tí tó wá lọ ń tọrọ ń bọ̀ wá dálẹ̀ àwọn tó ká òru ó tún wá lọ ń tọrọ òru lọ́dọ̀ wọn bójú ọ̀bá tí ó yẹ kó náà ọ̀bá làkẹ́ ara ẹ̀ sọ̀rọ̀ tí wọn ọ̀bá sọ̀rọ̀ sí ó yẹ kójú ó tì ó náà tẹ̀kún wọ́n sọ̀gbá ìbẹ́yìn náà lẹ̀ ń bá wa ká ṣẹ̀bẹ́yìn náà lẹ́ fún kọ́kọ́rọ́ tààfin wọ́bẹ̀ klóòdẹ́yìn òfin rí ti ń ká àwọn fuqara'ul muhajirin wọ́n ṣe àlùmọ̀ yìí láǹfààní púpọ̀ pàápàá jùlọ àwọn alùsọ́fà odidi àwọn tíra ń bẹ táwọn afọ́ àṣẹlérí ẹ̀ lórí ọlá tó ń bẹ fún àwọn alùsọ́fà òkà wọn ádàdù wọn wọn ò fi ìbánàbì gbé wọn ò fi mùlázamatu rasul wọn wo máa nàbí wọ́n sì rí ìmà tó pọ̀ látara anábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tí ń gbé wọn nínú yìí wọ́n gbé lọ bá anábì sallallahu alaihi wasallam bákanáà nínú ẹ̀kọ́ ta rí lára anábì sallallahu alaihi wasallam bẹ́yàn bá sọ̀rọ̀ kan fánàbì ó béèrè béèrè tọ́rọ̀ wọn bá clear anábì ó sọkún kí ló gbà lérò pẹ̀lú tó ń sọ yìí eléyìí náà jẹ́kọ̀ọ́ fẹ́nìkọ̀ọ̀kan wa bóyá tí wọ́n fẹ́ gbídàjọ́ kan wá tákàsá sọ̀rọ̀ kan ọbẹ̀ sí ní wá ó yẹ kó ọ̀rọ̀ ń kí ilẹ̀ ọ̀rọ̀ ma bèèrè wọ́n ah, àbá ìjọ kọ́jà tí mo ní sí ẹmà kìní kàbí àbá ṣe kìní kàbá ẹ̀ nínú Islam tọ́bí kìní yẹ tó rẹ̀ pé kìní yẹ tó gùn ní sẹ́tìgẹ́tì báyìí kìní yẹ ẹjọ́ kìní ìdájú ẹ̀ ah, kìní kìní kan kìní kìní kan tó gùn lábára ìdájọ́ rẹ̀ náà eh, kìní kan tó ah, halal náà dáa ó ní kó sàlàyé kí ló lérò àwọn èèyàn máa ń ṣàbòsí púpọ̀ tó bá ti béèrè béèrè kò ní sọ ọ̀rọ̀ yẹn yanjú kọ́ ọba àlébà lóǹtẹ̀ so àfá náà gúdọ̀ pípé indọ́n sọ òye mi sọ tó gbàlérò dáadáa gbàtàbí ànábì léèrè yìí tásọ̀rọ̀ ẹka ànábì wà máa dá kí lẹ̀ sọ gan wọ́n ti kó gbogbo ládá lọ ẹ̀hẹ́ kí ní kí lè fẹ́ fàyọ níbi nǹkan yẹn ní ń da púpọ̀ kẹ́yàn mọ́ lọ òṣùlùbù ya ẹlòmí ọ̀rọ̀ ọ̀rọ̀ tó dà á lẹ̀ ó ti gbàgbé ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ń gan àwọn ìparí ọ̀rọ̀ yóò ti jọ gbàgbé ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹlòmíì sì máa ń ṣe bẹ́ẹ̀ lórí jẹ́ pé nínú ẹ̀kọ́ táwọn èèyàn máa lọ kọ́ nípa ẹ̀kọ́ agbẹjọ́rò ẹ̀kọ́ agbẹjọ́rò tó bá rojọ́ kalẹ̀ gbẹ́jọ́ ìrìn tó múlẹ̀ kọ́pọ̀ tó yálà adájọ́ ni àbí agbẹjọ́rò pàápàá jùlọ adájọ́ kókó inú èyàn lè sọ̀rọ̀ wákàtí ka kó jẹ́ pé pọ́ǹtì mẹ́ta lọ́wọ́ àbẹ̀ gbogbo èyí tó kù yẹn ṣẹ́rí òní ọkàn òní ọkàn fi òun fi ń alaye ni nínú àlàyé tó wá ń se yẹn ní ọ̀jọ̀gbọ́n ó ti wá mọ ibi tó ti ń roko sọ́dọ̀ ara yóò ti mà nínú ọ̀rọ̀ pọ́ǹtì mẹ́tẹ̀ẹ̀ta ni ó fi mú ọ nínú tá gbọ́yé nínú ọ̀rọ̀ yín nǹkan bá abẹ́ẹ̀kọ́ abẹ́ẹ̀kọ́ gbogbo èyí tẹ́ ń sọ yẹn ẹ ń ṣàlàyé mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó o bá ti kọ́kọ́ mú bẹ̀ òun ó ti ṣẹlẹ̀ gbà ẹ̀ ní èyí rí pé ó ti gbọ́n yé bẹ́yìn ọ̀bá wá rí gbọ́yé bẹ́ẹ̀ ó dáa kéèyàn ní pé kí ni kókó ń tẹ́ fẹ́ sọ fàá lóbi jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ bí 419 yóò sọ ẹ kí ni point o lè kò ní rí point lọ kí point gàgàgàgàgàgà kí ni ta fẹ́ mú jáde níbẹ̀ àbá àti ìṣe wáàsí ó ṣe wáàsí wákàtí méjì àrí kókó kankan mú jáde mẹ́ ẹwà bí i ẹ̀dàkùn àfá kí ni kókó tí ẹ fẹ́ sọ gan-an ọgbé tí a kalẹ̀ gbogbo ìyàjókò wájú rẹ̀ àwọn tó tí a iná ò dájúdájú fi nínú àlá lórí wàkọ́lá ó ìsọ wípé iná ò pàá àwọn èèyàn àfẹ́ kí ni kókó ìntẹ́ ẹgbẹ́ sọ bá ẹgbẹ́ra balẹ̀ tí àlá ń tún fún yìí kò sópọ̀ mọ́ra wọn ìmọ̀ ìṣẹ̀lẹ̀ yọ́ mọ̀ túnlẹ̀ ọkọ̀ fí nínú àlá lórí iná ìdájú òun wàkọ́là ó sọ wípé iníkà ọwọ́ àwọn àdọ́pọ̀lọ àwọn èèyàn láàmù wọ́n mọ̀ lé kásáfọ̀pọ̀lọ dé kókó mọ́lẹ̀ kò ní sí kókó kankan àwọn tó bá dé ìkọ̀ni àfá ìdákùn kí ni kókó tí ẹfẹ́ mú jáde kan nínú wá sí ẹ̀rí kókó mú bẹ̀rẹ̀ <laughs> <laughs> ẹ̀yìn náà ní kẹ́ sọ kókó tó wà ń bẹ̀ jáde so tẹ́nìkan bá sọ tí ó bá ti yé èèyàn májì káwọn èèyàn máa rú tẹ́ ti understand so mi understand májì àwọn ọmọ ọmọlẹ̀ mo yẹ ti gẹ́ẹ̀tì ẹ̀bá ilẹ̀ ò gẹ́ẹ̀tì ẹ̀tù tọ́ sọ anábìnrin wa máa dá kílẹ̀ gbà lérò pẹ̀lú intent sọ yẹn ṣe rí nǹkan ẹ̀bá ẹni pa ti sàwàrà tó pààyàn lẹ́nu yẹn wà láyẹn tó ṣe pàtàkì náà májì ẹnì kan kọ́ ọmọkọ náà májì ẹnì kan kó lo àsìkò tó bísì láti lè fi penetrate tó bá ní time sọ pé mi ní time báyìí tó bá ń sọ̀rọ̀ tí nǹkan òye sọ pé n tó ń sọ clear kí ni kókó n tó fẹ́ mú jáde mẹ́ so ìdí tó fi jẹ́ pé gbogbo àwọn ẹ̀kọ́ yẹn ó ń bẹ lára anábì sallallahu alayhi wa alayhi wa sallam anábì ni wà máa dá kí ni tẹ́ fẹ́ mú jáde nínú tẹ́ ń sọ yẹn wípé àwọn olówó wọ́n ti kó gbogbo ládá lọ àsọjẹ́ bíi búrẹ́dì ni wọ́n wá sẹ̀ sàlàyé wípé yóò lúnà kàmàánù sọlẹ̀ ànábì ẹ̀ẹ́dùtẹ̀ ń lọ nìyẹn wọ́n máa ń kírun báwa náà ṣe ń kírun wọ́n ń gbàwẹ̀ wọ́n wá ń àwọn nǹkan míì táwọn ṣe wípé pẹ̀lú wa ẹ̀kọ́ a bí wọ́n ṣe náwó wọn nára wọ́n ń kírun ọ̀pọ̀lọpọ̀ olówó mi kò yíwọ̀n kírun ṣùgbọ́n tá bá fẹ́ ṣe náwó kan sí díẹ̀sì ó lè gbé owó ńlá kalẹ̀ ṣùgbọ́n kì í kírun kì í gbáwẹ̀ tọ́bà lọ wípé irú àwọn èèyàn lọ wà lásìkò àwọn sàábé ìní ewu làbùrọ̀ ìṣẹ̀ṣẹ́ kí wọ́n ti kọ́ tí wọ́n ti gbàwájú níbo náà ti fẹ́ gbàwájú ìṣẹ́bùn òkèrùn ṣùgbọ́n àwọn wọ̀nyí bí wọ́n ṣe lọ́rọ̀ tó náà gbogbo tó tún yẹ kán ṣe nínú ẹ̀sìn náà ni wọ́n ń ṣe tàbá wà sùpò táwà wà ń ṣe nínú tí àwọn ọlọ́rọ̀ àná tàfi yàtọ̀ sọ́lọ́rọ̀ tẹ̀lé nìyẹn àwọn ọlọ́rọ̀ tàná bó wọ́n ṣe ń pọ̀ sí náà tó súnmọ́ lọ ọlọ́rọ̀ tèmi bó wọ́n ṣe ń pọ̀ sí náà jìnà sọ́lọ̀ ẹlòmíì padà bọ́rọ̀ ẹ̀ débi pé kò kírun mọ́ ẹlòmíì bọ́rọ̀ ẹ̀ débi pé kò gbàwẹ̀ mọ́ bówó ṣe ń fẹjú bówó ṣe ń fẹjú bówó ṣe ń fẹjú bẹ́ẹ̀ náà ní jìnnà sọlọ so àwọn tó ṣáájú wa bí ọ̀rọ̀ yẹn ṣe pọ̀ tó náà wọ́n tó ń fara ṣe ìdí nìyẹn tí àwọn tí ò ní fi ń jowó wọn bẹ́ẹ̀ sì ni gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá fẹ́ ṣàánú ọlọ́run ó pa méjèèjì yẹn papọ̀ fún ọlọ́run ó jogún ọrọ̀ fún yóò sì tó mọ fara ṣe sójú ọ̀nà ọlọ́ àwọn ẹ̀ṣà ọlọ́run bá máa ń ṣe wọ́n bẹ́ẹ̀ ọlọ́run bá kú ọmọdé sànú ẹnì kọ̀ọ̀kan wa náà ìgbà tí wọ́n sọ ọ̀rọ̀ yìí a rí ẹ̀kọ́ mú láti mọ̀rú àwọn ọlọ́rọ̀ tó ṣáájú ó sì jẹ́ kó yé wa wípé ìyàtọ̀ ń bẹ láàrin àwọn ọlọ́rọ̀ ti sìn àti àwọn tí wọ́n ṣáájú wa bákanáà anábì sallallahu alayhi wa sallam anábì kìí ṣe afọmọkan rẹ̀ kan sallallahu alaihi nínú òṣèṣì ẹni tó bá jẹ́ olórí onídéédé nìyẹn anábì ọ̀kọ́kọ́ sọ fún ọ wípé ọparí ah, ah, náà nìyẹn anábì ní àà ah, ìtẹ́yìn náà lè máa ṣe wà tasliyatan lahu láti lè dùn wọ́n nínú láti lè mọ́jì kan máa ronú wípé àbọ́lọ́wọ́n bá tiẹ̀ dágun lásán wọn àwọn nǹkan ń bẹ tẹ́ ẹ lè ṣe tẹ́yìn náà fi di ẹni tí ó bá àwọn tó ṣáájú yín nínú àwọn ọlọ́rọ̀ táwọn tó ń bọ̀ lẹ́yìn yín gan tí wọn ò ní lè bá yín ànábì wá fi àyà àfi sí nínú ọ̀rọ̀ yẹn ẹ rí pé kò sí tánàlá sálàm fẹ́ fàyọ ń bẹ̀ ju wípé ẹ máa lera yín léré níbi iṣẹ́ olóore lákòójúwe mo sọ wípé gbogbo ẹ̀yí tẹ́ jókòó yìí kò sẹ́ni kankan tí màá fún ní 5000 naira àfi inṣàlá ta'ala tó bá dọ̀lá ẹni tó bá mọ orúkọ ìyá tó bí àná Muhammad sallallahu alaihi wasallam tí ẹmọ̀ kẹfọ́ bá mọ̀ tẹ́lẹ̀ pẹ̀lú ògbò ọlọ́run ó ṣe ìgbìyànjú lórí ẹ̀ abẹ́ẹ̀kọ́ in tí mo fẹ́ fàyọ̀ bẹ̀ 5,000 ẹ̀kọ́ mo fẹ́ kí gbogbo yín ó lọ ṣiṣẹ́ lórí bẹ́ẹ̀ṣì lè kíni o bẹ́ẹ̀ṣì mọ̀rùpá anẹ́bísọ́lá sálàm 5,000 ẹ̀kọ́ ló pàtàkì ṣùgbọ́n mo fẹ́ lè iléré mọ̀tí bá rẹ̀ pẹ́tọ̀ yóò dá ká mọ̀rùpá anẹ́bí tí ò bá ti sí nǹkan kan tó tẹ̀lé <laughs> tí ọba ti jáwó ẹ̀ẹ́tù bèèrè lọ́la àmì ah, ọmọ o ṣùgbọ́n tó bá ti jẹ́pọ́ jáwó ah, pẹ̀lú ògú ọlọ́run oníkàlùkù ni ó sì kí ni ó ṣiṣẹ́ lérí ẹ̀ ìyẹn jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀kọ́ tá ní Muhammad sallallahu alaihi wasallam gbàdánà fi ìjọba wọn pé eh, ìkan bẹ ẹjẹ́ ń sọ fún yín àwọn tó ṣáájú yín ẹ̀bà wọn àwọn tí wàkọ̀dì owó ti yá jẹ́wà ní alkẹ́lẹ̀ hikima ń bẹ fún anabi sallallahu alaihi wasallam kò sí ẹ̀lì mọ́rí bẹ́ẹ̀ torí pọ́lọ́ wọn bá ní wa yu'allimuhu al-kitaba wal hikima ẹ wo ẹ̀kọ́ ọ̀rọ̀ sísọ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ìdára bí bẹ́ẹ̀ jókòó yí wọn náà ní wípé ẹ mọ̀ lera yín léré lórí iṣẹ́ olóore náà ní sallallahu alaihi wasallam ìntẹ́ èyàn wà rò fánà bí ọ sọ pé wọ́n ó ṣe èyàn lọ rò pé nǹkan kan tí ó tóbi ní gbogbo ìntẹ́ ṣe ẹ ma ṣe kìíní kan báyìí téèyàn rò pé ó lágbára tẹ́pọ̀wọ́ sún fílẹ̀ yẹn kú sí èyí tí wọ́n sọ wọ́n lè ní ẹ ma fàlà ìlàlá 7 million 777 million 7 kìíní kan million ó ìtẹ́ ma fàlà ṣùgbọ́n tánà yà sálà ń sọ fún ọgbọ́n subhanallah tàfitiri alhamdulillah tàfitiri aláàkọ́ tàfitiri anábi ó ti tó bẹ́ẹ̀ rọ̀wọ́ náà ẹ máa ṣe ẹ bẹ́ẹ̀ bá ń ṣe ẹ bá wọn tó ṣáájú yín àwọn tí ń bọ̀ lẹ́yìn igun òní ní báyìí àfi táwọn náà bá ń ṣe ta ni ìwá ṣe lẹ́yìn ta ọ̀nà méjì ní ẹlẹ́dẹ́ subhanallah tàfitiri alhamdulillah tàfitiri aláàkọ́ tàfitiri ẹ lè ṣe gbogbo ẹ̀kọ́ subhanallah alhamdulillah akbar ẹyọkanu tàtírì ẹ̀sìlẹ̀ sí lọ́tọ̀ọ̀tọ̀ subhanallah tàtírì alhamdulillah tàtírì aláàpá tàtírì ọkàlẹ̀ wí subhanallah alhamdulillah akbar ẹ̀sì tàtírì tàwa ni ìrísí ẹ̀yìn rẹ̀ tánà bí sọ wípé ẹni tó bá tún lè máa ṣe irú ẹ̀nì kan ní o ní ọba yìí so láti lè jẹ́ irú hadithi yìí wọ́n tún lè lo hadithi yìí lábẹ́ báàbù al-adhkar dubura sọ́lá ọlá tó ń bẹ fún subhanallah alhamdulillah apáta àmọ́ ń ṣe lẹ́yìn ẹ̀rùn hadisi wọ́n tún lè lò láti fi torí pé nínú ẹ̀kọ́ ta mú jáde ń bẹ ó sọ ọlá tó ń bẹ fún subhanallah alhamdulillah akbar ṣùgbọ́n lè ní jàmá ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó yẹ pé wọ́n dọ̀ọ̀lì and lótó ẹ̀sẹ̀ lọ join imam ìgbà ọdẹ sálámà tán gbára báyìí ó tó kọ̀tí kò rántí ṣe subhanallah walhamdulillah wala so hadith yìí ń sọ ọlá tó ń bẹ ń bẹ fún wa in tó fi lè mú a ṣe déédéé ẹni tó ń bọ́kùn ẹrú àwọn tó ń náwó pé a ṣe dédé wọn tàbálẹ̀mọ́ subhanallah walhamdulillah wala akbar so eléyìí ó jẹ́ kó yé wa wípé ọlá tó pọ̀ ó ń bẹ fún àtikárì yẹn ẹ má jẹ́ àfihàn kékeré mu lẹ́yìn gbogbo ìrun subhanallah walhamdulillah wallahu akbar ká mójútó níparí nínú ẹ̀kọ́ tí a mú bẹ́ anabi sallallahu alaihi wasallam anabi wa dáwà para sọ́dọ̀ ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala kámọ̀ wípé ìka ò lè dọ́gba ò ìtọ́lọ̀mù bá taari sọ́dọ̀ rẹ̀ hùn náà ni kò gbajúmọ́ mọ́nàgàwó tẹ̀lọ̀mí èyí tó fún ọ ní òbí ọ lérè ọlọ́run òṣìṣẹ́ ní multibilionaire kò ní béèrè question multibilionaire lọ́wọ́ rẹ̀ bó question kọbọ ní so kọbọníà yẹn iṣẹ́ tọ́jọ mọ́ kọbọníà náà ni ó mójútó mọ́jọ́rọ̀ rẹ̀ ó di oroko òdóko òdòdó òdòdó èyí tá a gbélé lọ́wọ́ èyí ò sábà máa ń sẹlẹ̀ sáwọn obìnrin pé tó ní àwọn méjì mẹ́ta obìnrin kọ̀ọ̀kan ló láwọn tó ọkọ lára wọn obìnrin mi wá ń bẹ tó wu ọkọ lára rẹ̀ yẹn owó tẹlùmí kọ̀ wá ní mójú tó tiẹ̀ mọ́ owó tẹlòmí ẹlòmí tí lọ lè ń kò lè dà bẹ́ẹ̀ kọ̀ obi tó ti dáhùn kò kọ́kọ́ òdé rí dáadáa rẹ̀ ẹni tó tó fẹ́ jọun kò ní jọ di orúkọ òdókò òdòdó kò dé kí ni kò dòdó obìn tó ti ó ní ó jáde nc nc lónílọ́wọ́ ìgbọ́ ọkọ́ lọ fẹ́yàwó kejì ọba tó fẹ́ phd ó dà dọ́kítọ̀ ẹni tó ní phd lọ́wọ́ ọkọ̀ èyí lọ́wọ́ àlewà sọ fọ́kọ́ pé tó wà ń bẹ̀ ni pé kó tó lè gbé wọlé o òun náà ó ṣe phd o àwọn gbọ́dọ̀ jọjọ jẹ́ dọ́gbandọ́gba àìjẹ́ bẹ́ẹ̀ sáyé ọkọ̀ wa ọ̀dà ẹwà lọ tún jáàmù sí ẹni lẹ́yìn ọmọ méjìlá ẹwọ owó ọba kò ní uniform wọ́n ní sẹ́mọ̀ pẹ́ tí ní English o pẹ̀kẹ́ ẹmọ bẹ́ẹ̀ ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ṣẹ́ o ẹ̀ tí ní English o máàsì nínà píìsì e ní o ọ̀rọ̀ olé dọ́kítọ́rẹ́tì wọn méjèèjì ń gbọ́dọ̀ yanjú pẹ̀lú ẹ̀kíní kan náà ṣẹ́ẹ̀dù gbájísì pẹ́ láti dá adá yúnífọ́ọ̀mù wọn ṣe mọ̀ kó ti jìnà síwé ti pẹ́ <laughs> ìgbà tí ó ṣe báyìí f9 látòkè délẹ̀ f9 <laughs> f9 ọkọ nítọ̀ bóòlẹ́ ti wá ń ṣe báyìí àátùtù ṣe náà èyí <laughs> tó yẹ kó gbájúmọ́ ibi tọ́lọ̀wọ̀n ọba fún ọ ibi tó ń dáa sí wọn kó dìbẹ̀lọ́pù ibi tó ti dáa yóò pàtì tẹlomi yẹn ní òsì kìíní o ẹlòmí náà òsì dúró tí wọ́n kàdà ìyẹn ní ẹ̀kọ́ tánàbí fẹ́ kọ́ àníyẹ nígbà táwọn yẹn tún dé tátó wá bá nàbí sallallahu alaihi wasallam ànábì ah hada fadlullah yu'ti man yasha àná ní sọ pé káwọn olówó náà máa ṣe àtikárì lẹ́yìn ọ̀nà ẹ̀ẹ́dẹ́kọ́ máa ṣe èyí tọ́lọ́ ń fún wọn yẹn náà lọ́wọ́ fi bí wọn èyí tọ́lọ́ ń ṣe fẹ́yìn náà yìí náà ṣe tí kó wá náà ló ṣe kíni o tí ó gbà lọ́dọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala so tọ́rọ̀ bá ti débẹ̀ òun kéyìn ó gbà fọ́lọ́n lórí tọ́lọ́run bá ṣe fún ẹ̀ ọlọ́run ọbẹ̀ a bá ṣe so kò sí dàkí nídòdò kankan bẹ̀ lè yàbìlúwakún fíìmà àtà ọlọ́run ní àníkẹ́ ìjọra yín lọ kìí ṣe bí ó kẹ́ ẹlẹ́bí ṣe fáàrí síra yín o kábàá lè dán kó wá lórí nǹkan tàbá fún kálukú tó abẹ́lọ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala tẹ́lọ́wọ̀n bá kọmọ́sà ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa ogun tí ọlọ́wọ̀n bá tí ó taari sọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa ní dáadáa ọlọ́wọ̀n kọmọ́sà ní balẹ̀jọ fún fún wa rahmatu ya rahman rahimin wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alaihi wa sallam wa ورحمة الله وبركاته